àwọn ìyá ọlọ́run bá dídí musa ní ẹ jù sílẹ̀ mọ́ àǹtọ́n nǹkan tẹ́ ẹ fẹ́ jù sílẹ̀ ẹ lẹ̀ járe náà so nǹkan tẹ́ ẹ fẹ́ jù sílẹ̀ ẹ jù sílẹ̀ kẹjáre náà àwọn àpá ni pé ọlọ́run bá ń kọ́ wa ní dáwà náà bẹ́ẹ̀ náà ni wọ́n ní ìyàtọ̀ wà láàrin àlẹ́ ẹ fẹ́ ṣe jìdáàlù lè arbi àti jìdáàlù lè ilmi yàtọ̀ láàrin ìyá ọlọ́dọ̀ àárín méjèèjì ẹni wọn lè pé ogun lè fẹ́ jà tí a fẹ́ ja ogun ìmọ̀ jẹ́ ìmọ̀ tètè máa ṣe nǹkan ó máa ń dá níbi ogun tẹ́ ẹ bá dé níbi ogun kó tètè kó tètè lo àwọn pé kẹ́ẹ̀tì kọ́kọ́ kẹ́ẹ̀ sáré pì í ẹ̀gẹ́ náà so kẹ́ẹ̀ sáré first attack so a máa tètè máa wúlò níbi ògbére láwọn báyà ń jàdúrà tó wá fún fọ́sà pàkì báyìí kò ní lè ṣe kankan mọ́ ó sì lè dẹ́ni ẹ mọ́ lè nà ṣùgbọ́n dẹ́ni ẹ bá ti ní wìnìwìnì báyìí yóò win your team so nínú ogun nínú ogun adam sì máa ń bá àwọn ìjagun ó máa ń dá akọ jẹ́ pé kí wọ́n lè ṣe kí ni o kí wọ́n máa sọ pé ẹ̀já ọkọ̀ gẹ̀rẹ́ alẹ́ díẹ̀ náà kọ́kọ́ kakọ́ wọn tí wọ́n gbé bọ̀ náà ń jẹ́ gbé bọ̀ ẹ̀ ọkọ̀ fi kojú wọn lẹ́ẹ̀kan náà so yóò ọlọ́run jẹ́ pé ọ̀rọ̀ wípé jìdárì ilmi ọ̀rọ̀ ìmọ̀bání ọgbọ́dọ̀ máa jẹ́ ọdún pé ó máa ní ẹ̀tẹ̀ kí ni kí ni irú kí ni àwọn ẹ̀rí tẹ́yìn mú dání èyí ká kọ́ ni ná àbáṣọ mẹ́fẹ́ torí pé ẹ̀rí tí wọ́n bá mú dání yẹn ó lè mọ bó ṣe kí ni bó ṣe tọ́lu àwọn ẹ̀rí kí ni yẹn òbí jẹ́ pé ní àwùjọ tá a wà yìí ó nira fún àwọn aláàtijọ́ pé ká máa bá àwọn èèyàn ṣe jìdárì tẹ́bá ṣe wá sí tẹ́jọ́ mi ẹ̀jẹ̀ wá sí ní ibì kan ẹ̀rọ ẹ̀jẹ̀ wá sí ẹ̀dọ́rọ̀ ẹni kó kọ̀ sọ àwọn ọ̀rọ̀ kẹ́kẹ́ kàdá wá sí ẹnu ni wọ́n sì ní fún ọlọ́run ní ìgbégbó sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà ọ̀rọ̀ tiẹ̀ wọ́n ní fún ọlọ́run ìgbégbó sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà lẹ́yìn ìgbà náà ọ̀rọ̀ tiẹ̀ lẹ́wọ̀n kàdá gbó wá sí inú ní kíní. wọ́n ti ọ̀rọ̀ ibi ìmọ̀ àtẹ́fẹ́ sọ̀rọ̀ ó ní máa sáré máa ó máa ní àwọn kan tó máa kó pamọ́ tó máa kọ́ pé ẹ̀kọ́ máa sọ tiẹ̀ náà so lára àwọn tó lọ́ba kọ́ tó bá fẹ́ ṣe tó bá fẹ́ jẹ́ duwat ni ẹ bá bẹ takò ọ kọ́kọ́ jẹ́ máa mú débẹ̀ mi takò ọ wá ná sọ́bàdì wa mú wa kọ́ ọ máa fún ní àwọn èsì lé lórí. sọ ọlọ́run bá ó ń ṣàlàyé fún wa nípa nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin Musa àti àwọn onídọ́nà oní Musa sọ fún wa pé alikun ẹ jùúlẹ̀ mọ́ antomulikuna nǹkan tí a fẹ́ jùlẹ̀ jùlẹ̀ kárí ẹ jùlẹ̀ fẹ́ jùlẹ̀ járí. فألقوا حبالهم وعصيهم ọlọ́ni fa alukọ̀wò ìbálọ̀hùn wá ìsì ìyọ̀hùn ọlọ́ni wọn wá jù sílẹ̀ ìbálọ̀hùn àwọn mú okùn dání àwọn okùn wọn mú okùn dání kìí ṣe ọ̀pá nìkan náà mú dání wọn ni ọ̀pá ni Musa mú wá ọ̀dà àṣetọ̀lọ́pàá àádùnṣe dídí ni o olókùn so wọ́n mú okùn dání wá ìsìn so wọ́n tún wá ju àwọn ọ̀pá wọn náà wọ́n ju àwọn ọ̀pá wọn lẹ̀ wọ́n ju okùn wọn lẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n ṣe kí ni o bẹ́ẹ̀ náà wọ́n ju ọ̀pá wọn lẹ̀. وقالوا بعزة فرعون إنا لنال الغالبون وقالوا بعزة فرعون بعزة فرعون إنا لنال الغالبون sọ̀rọ̀ fún tẹ̀síìr nǹkan mẹ́ta náà ni àwọn fún tẹ̀síìr túmọ̀ fún wa níbi ọ̀rọ̀ yìí nípa bá àti wọ́n mú wáyìn wọ́n ní wàá kọ́ lù mí ìzàtì iná lànà nílẹ̀ gọ̀ọ̀lùbùn àwọn ọ̀gọ́gá project sí sàlàyé fún wa ni wípé àwọn èèyàn yìí wọ́n ṣe kọ́sàm ni wọ́n búra wípé àwọn fi ti tóbi pẹ̀lú àwọn náà fi búra wípé pẹ̀lú àwọn ògbèjì ògbèjì àwọn àwọn náà pẹ̀lú ọlọ́wọ́n ọba wọn báwọn náà ti máa fi ti tóbi ọlọ́wọ́n ọba lè fi ti tóbi ọlọ́wọ́n ọba lè fi ìzà ọlọ́wọ́n ọba lè fi búra so àlè fi ìzà ọlọ́wọ́n ọba àlè fi búra so wọ́n fún wa láàyè ìkànnì àwọn sífà tá a lè fi búra ni so bi izzati Allah bẹ́ẹ̀ a lè fi bi wájú ìlà oníkàlà a lè fi yẹn búra eh, a fi bi izzati Allah a lè fi búra so ká fi títóbi ọlọ́run ọba ká fi búra kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ so bi izzati Fir'aun wọ́n ní àwọn fi títóbi Fir'aun àwọn fi búra inna lanahnu al-ghalibun wọ́n ní àwa aláàjẹ tí ó gbòòrò níbi tàókìtì sí kò sí èméjì mẹ́ pẹ̀lú ìgbàgbọ́ wọn tí wọ́n ní nípa ọ̀pẹ̀lá àwọn fi fìlà búra so àwọn àpá àti sọ pé olùmọ̀jẹ̀ pé wọ́n fi fìlà náà wọ́n ò fi fìlà náà búra ibi ẹlẹ́ nǹkan tí wọ́n ṣe ni pé wọ́n rò yí pé à fìlà náà yí o à ẹ bá fẹ́ bá Musa ṣe competition ni fìlàwọ́n ẹ̀dẹ̀ nìyí òun gẹ́gẹ́ ẹ̀dẹ́ pé òun ni ó jẹ́ adarí competition òun lè lórí irun competition so dari ibo ni ibo ni fìlàwọ́n ẹ̀dẹ́ kí dalódé gbọ́ wíìmù tẹ̀tẹ̀lẹ̀ ṣe bí àwọn ọmọ ẹ̀dẹ́ gbọ́ wíìmù náà náà ẹ̀yẹ́ ìyẹn pẹ̀lú ọgbà tí fìlàwọ́n ní lórí competition abẹ́ṣẹ̀ bí ìzàtẹ̀mìíràn pẹ̀lú agbára tí mi náà mi lórí competition abẹ́ ṣe ní àbá lè gbọ́lẹ̀ wá àwọn aláàbò orí ìdàbí ṣe káṣojú so ló ti jẹ́ pé àwọn ṣe competition àwọn tó fẹ́ darí àwọn moderators wáyé pé àwọn ọmọ wọn ni wọn wà lẹ́gbẹ̀ẹ́ báyìí àwọn <laughs> so ok ah, ah, ẹwù àwọn aláwìn ẹwọ ọ̀gá àwọn ọ̀gá gbogbo báwọn bá ń bẹ fà so àwọn aláwìn so wọn ní pé nǹkan tí wọn sọ nìyẹn pé the east that is the house pẹ̀lú wọn ti wòye pé fìràwọ́nà ọ̀dọ̀ àwọn ní kíni o òun ló ṣe kíni o òun ló fì sí lọ́dọ̀ ọdún fìlànà fì sí ọ̀dọ̀ àwọn wọn ti wá wòye pé kò sí èméjì bẹ́ẹ̀ àwọn ó ti sábà bí àwọn lè kíni o àwọn ó ti bẹ̀ wín. ẹlẹ́ẹ̀kẹta táwọn afáwa sọ ni pé gbèsè pé àwọn náà máa ń sọ pé bisimilahi rahman rahim káwọn bẹ̀rẹ̀ nǹkan káwọn bẹ̀rẹ̀ nǹkan àwọn náà máa ń sọ pé bisimilahi rahman rahim. wọ́n á gbé fìràwọn náà náà bí wọ́n ṣe kí ni o lẹ́mi ṣe bisimilayi rahman rahim wa kí ibi izzati fìràwọn a pẹ̀lú títóbi fìràwọn so àwọn ni bí i dọ́tọ̀ nù pé iná lànà lè dọ̀lì mọ́ ìgbé àwọn a àbórí abẹ̀rẹ̀ bàbá ìgbà bí abẹ̀rẹ̀ pẹ̀lú títóbi fìràwọn yóò ọmọ ìgbà kí ni o àwọn ará jẹ̀ tó ṣe pé yóò borí ilé ní kadára fún àṣàlàyé fún wọn nínú nínú àyà náà so àwọn tó ń jẹ́ àwọn tó ń jẹ́ àwọn kèfèrí tí òun ti máa ń ṣe náà nìyẹn tẹ́lẹ̀ pé wọ́n gbé gbogbo nǹkan kúrò ní ọ̀dọ̀ ọlọ́run ọba wọ́n gbé gbogbo attribute ọlọ́run gbé fún ẹni tó jẹ́ èèyàn lásán náà. fàlùkọ́ musa sọ fàyídá ìyàtàlíkọ̀ fún máa yà fi kún. so àwọn tí wọ́n lọ sọ níbí àwọn kẹ̀kẹ́ ṣáájú torí pé àwọn kẹ́kẹ́ ìdẹ́wọ̀ ló ti ṣáájú nínú sọ́dún tọ́ ata ní kí wọ́n kà lẹ́ẹ̀kan yẹn ọlọ́run ọba ti sọ́bẹ̀ yìí pé káyìdá ìbálùhún wá ìsìnyìnhún yòókọ́yálù ilé ìmí sírìhìn àná àtẹ̀sà ọlọ́run ní bí wọ́n ti ju àwọn nǹkan wọn lẹ̀ báyìí àwọn okùn ti ń bẹ́ńbẹ́ àwọn ọ̀pá yẹn yòókọ́yálù ilé ìmí sírìhìn ọlọ́run jẹ́ kí musa náà máa rí báyìí pé àná àtẹsẹ̀ àkíní ẹ̀ náà yí padà báyìí tó náà di ejò musa gan rí pé ń di ejò àwọn èèyàn ní nǹkan náà ń pè ní àbámọ́dá so wọ́n mú nǹkan báyìí wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ṣe wọ́n dẹ̀ yóò dẹ̀ yóò sì di nǹkan pé ó máa di ó máa ó máa máa di ejò ló fi jẹ́ pé tí èèyàn bá mọ ayatu kùsì dáadáa tí bá ń kà ọlọ́ba máa ń lò ní sábàbí wọ́n ní ẹnìkan náà tó pé wọ́n wà ní ilẹ̀ north wọ́n ní ẹnìkan yóò mú ó ti gbé ẹran sọ́dọ̀ àwọn èèyàn ẹran tó gbé wá yẹn yóò wà ẹran yóò lanu yóò wọnú ẹran yẹn yóò sì tún lọ́ọ̀dì rẹ̀ wọ ẹran wò ní àárín ọjà so ṣùgbọ́n bàtà yẹn káyà tó kù sí ọlọ́run kò máa rí i pé ìkà ń gorí ẹran yẹn kà ń bọ́ sísàlẹ̀ ní ọlọ́run ẹ̀dá yẹn ó sì máa rí i pé ó ń wọnú ẹran sì ń jáde sísàlẹ̀ bẹ́ẹ̀ àwọn àwọn àwọn sọdẹ àwọn ọmọ ẹni máa ń kára tó kùsì ikú rẹ ọkàn rẹ dànù ni lẹ́yìn ẹ̀dá ọmọ abẹ́rẹ́ tó kùsì ikú rẹ ọrẹ dànù ni àwọn ẹlọfún lọbẹ mi kò lè lọbẹ mi ọbẹ tó mú dání nìkan náà ni tí ọbẹ ọbẹ rẹ ara ẹ ń kú nìyẹn ọbẹ kú dànù ni. so musa àwọn ìjẹkọjẹ pé yòókà yíyá ni ilé mi sí ìrìn ọlọ́run kápá pé kí musa rí pé ìdẹ́ ni ìsùnmọ́ lọ́yẹ kó náà kí ìdẹ́ ó dàbí kí ni o kó lè bá àmọ́ tóbi ọlọ́run ọlọ́run jẹ́ kó máa rí kó máa di nǹkan tí ń tiẹ̀ yà lójú tiẹ̀ náà wípé àná àtẹ̀sà kí ni yóò yí padà yóò bẹ̀rẹ̀ wọn bá ní ó ní kó máa di ẹ̀yà lójú rẹ̀ bí wàá pé ó ń yí padà kí ni yóò yí padà bẹ̀rẹ̀ lójú tí gbogbo àwọn dáhùn ọ̀nà bá yóò máa yí padà ni okùn náà ló sì wà okùn ló wà ọ̀pá náà lọ wà kò lè yí padà lálẹ́ ṣùgbọ́n lójú àwọn èèyàn ó mọ àwọn ìwọ̀n mú wọn lọ lẹ́ ẹ̀rìpà àwọn ojú àṣà fi náà sí i. خيفة Musa. so فأوجس موسى خيفة في نفسه موسى yẹn fáyì tó Musa Musa bá mú ìbẹ̀rù dé náà ní ara rẹ̀ Musa bá wò pé ah <coughs> nǹkan dé ọlọ́wà ní kí àwọn màláìkà sọ wípé kúlná látàkọ̀ ìnáka andal ala olóyìnbó musa má bẹ̀rù akàjẹ́ pé ó dàbí àdúgbò ẹ̀kọ́ bẹ̀rù ọlọ́ni má bẹ̀rù iná kà ń tẹ̀lé àlà ìwọ ló máa jẹ́ tí ó borí má bẹ̀rù rárá ìwọ ló jẹ́ tí ó borí kedede musa ní bàbá yẹn ju nǹkan yẹn lẹ̀ tàbá tí wọ́n sọ̀rọ̀ yẹn tán kedede musa náà wá jọ pálẹ̀ lójú ẹsẹ̀ ẹ̀rú ọkọ̀ ti bàá sọ̀rọ̀ wọn ni wà á lè kí máa fi yẹmi nẹ́kì ọlọ́wọ́ ni ju ti ń bẹ lọ́wọ́ rẹ lọ́wọ́ ó sì pa musa láṣẹ. sọ̀rọ̀ fún máa sọ́nà ọlọ́wọ́ ni tó bá ti jù ú lẹ̀ gbogbo nǹkan tí wọ́n kó lẹ́ẹ̀lẹ̀ yóò pìkì wọn lẹ́yìn kọ̀ọ̀kan tí yóò gbé wọn jẹ ni yóò máa mẹ gbogbo tí wọ́n gbé lẹ́ẹ̀lẹ̀ yẹn yóò sọ àlọ́ gbogbo ẹlẹ́yìn kọ̀ọ̀kan ni. ìnáná sọ́nà òun kẹ́ ẹdùn sáà ìrìn nǹkan tí wọ́n ń ṣe yẹn ọgbọ́n tí onídàkọ̀ kan máa ń ṣe òun nìyẹn ọgbọ́n tí onídàkọ̀ kan máa ń ṣe nìyẹn wọ́n lọ sílẹ̀ yẹn ọgbọ́n onídàkọ̀ kan nìyẹn. wàlá yìí fún lé òòsà ìrò àìsù àtà. sọ yóò lè jẹ́ dídán ọlọ́run ni kò ní í jèrè gbogbo ibi dé báyìí ọlọ́run ni kò ó pàdánù ni kò ní í jèrè wájú ọlọ́run bá náà kò tún ní ṣe kí o kò ní jèrè èèyàn wọ́n lọ kú pẹ̀lú dán so ẹ̀ṣẹ̀ ńlá lẹ́ni ẹ ṣe níwájú ọlọ́run so inú gbọ́dọ̀ ọlọ́run bá sọ di èèwọ̀ tó pé ìṣọ́lọ́run bá ní ìṣtẹ́nìbù ìrọ̀ àṣàbọ̀wá alẹ́mọ̀bìkọ́t ẹ̀jìnà sáwọn nǹkan méje tí ó kó parẹ́ báyà lárí kìámà ìṣọ́lọ́run bá dákọ̀ bẹ̀ so èèyàn wọ́n lọ máa pa iná kóró náà fẹ́ mọ̀ bí wọ́n ti ń padà èèyàn wọ́n lọ máa ṣe bẹ́ẹ̀ ọlọ́ba ń ṣàlàyé bíi pé. fàálkọ Musa àṣọ. ọlọ́ni fàálkọ Musa àṣọ. lẹ́yìn ọlọ́ba wá pa Musa láṣẹ pé kó ju ọ̀pá rẹ̀ lẹ̀ òní Musa ẹ̀sẹ̀ wá ju ọ̀pá rẹ̀ lẹ̀ fàyíra ìyá kàlẹ́kọ́fù máa ya. ọlọ́ni fàyíra ìyá kàlẹ́kọ́fù máa ya àfikún. ọlọ́ni bó ti ju ọ̀pá rẹ̀ lẹ̀ báyìí ọ̀pá rẹ̀ kẹ̀bẹ̀rẹ̀ sí í gbé mi ni máyà kíkú nǹkan tí àwọn èèyàn yìí ti yí padà ẹgbẹ́ pẹ̀lú dán wọn bó nǹkan tí wọ́n yí padà ní tí ẹ bá tí ẹ bá fi kankan pé kéèyàn change nǹkan nǹkan tí wọ́n ti yí padà tí wọ́n ti yí àwọ̀ rẹ̀ padà báyìí tó yẹ pé ìdọ̀dẹ́dẹ́ wọ́n ti okùn náà ni ìkíni ó kàn yí padà lásán ni ẹ̀ka náà ti fi bẹ́ẹ̀ yí padà lójú ẹ̀ ọwọ́ ìlànà gbé wọn sí kíni o kó máa gbé ó dẹ̀ gbé mi ó ń gbé mi ó ń gbé mi ó ń gbé mi náà. fàwùlìkìyà sàhàrọ̀ tó sáàjìdì. sori àgbàdo máa dún ní ọlọ́run ní fàwùlìkìyà sàhàrọ̀ tó sáàjìdì. àwọn onídàá ìgbàdo rí i pé a <laughs> eléyìí ọlọ́run bá jẹ́ kí ó máa rinlẹ̀ nínú ẹ̀mí wọn ọlọ́run bá ló jẹ́ kó rinlẹ̀ nínú ẹ̀mí wọn wípé eléyìí ò kì ṣe dán fúnra wọn ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá kápá àti fọ̀nàmọ́ láì fẹ́ ẹ̀yẹ ṣẹ̀ṣẹ̀ dá wà fún yà àlẹ́ mi wúṣọ ìṣẹ̀mọ́ ṣe wáàsí fún wọn àwọn èèyàn kò ṣe wáàsí kankan kì í bó ṣe dá wà kankan kò ṣe kankan fún wọn. ìkẹ́lí kan ń ṣẹlẹ̀ yẹn ẹ̀gbẹ́ bá gbé bó ti ṣẹlẹ̀ yẹn tó bá parí ẹ̀rọ ìgbẹ́ ìyọ̀ lọ́ba musa yí pé idán tiẹ̀ yẹn ó dàbẹ̀ ni pé ó tún fẹ́ ní agbára ibẹ̀ kí wọ́n máa wọnú péjọ lọ́ máa bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé tó fi gbé gbogbo náà wá mi ọgbọ́n ò sí agbọ̀ ọlọ́gà kò yẹ kó jẹ́ pé wọ́n àṣàyè fúnbalẹ̀ fọlọ́run ni ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ọlọ́wọ́n bá ti gbèrò ìdáyà wọn láti fi wọn mọ́nà tẹ́gbẹ́ musa gbé òdìdí kó ẹsẹ̀ ṣe wáàsí fún wọn fílẹ̀ ọ̀rẹ́ lọ́lọ́ bá wọn kó wọn wá òdìdí ṣe wáàsí fún wọn kó yàkọ̀ sọ pé ẹgbà tọ́lọ́run o kò tí ì sọ wá fún wọn ìgbà tó bẹ̀rẹ̀ láàrin wọn ni pé ẹ̀jẹ̀ àṣẹ competition náà bí wọ́n dẹ̀ wá ṣe wáàsí ẹ̀yẹ competition náà wọ́n ṣe wáàsí ṣùgbọ́n náà bá gbọ́dọ̀ bá fẹ́ ọlọ́wà sọ títóbi bóun ti máa fi ọ̀nà mọ́ ẹ̀ ọlọ́wà sọ títóbi yẹn ọlọ́ni pàwọ́lì kìí àṣàhàrà tó lójú ẹsẹ̀ gbogbo àwọn onídẹ́yẹ wọ́n dẹ̀bi gẹ́gẹ́ pé wọ́n wọ́n lù wọ́n lẹ́nu pé sáájìdì wọ́n dẹ̀ forí kanlẹ̀ wọn ò mọdún tí àwọn náà wọ́n dẹ̀ forí kanlẹ̀ fọlọ́hún sáájìdì náà lè lọ wọn bí ah Musa gan akọ́lù ní dáa ọlọ́run lónìí so ọmọ amadu sàlàyé náà lọ lọ ní ọ̀la agbára ọlọ́run so ọmọ sàlàyé wọn ni kọ́lù àmánà bi rabbil alamin ọmọ kọ́lù ọba náà forí kanlẹ̀ fún kí ṣe Musa náà forí kanlẹ̀ fún so wọ́n forí balẹ̀ fún ọlọ́run so wọ́n ní àwọn onígbàgbọ́ sí ọlọ́run bá ló ní kíni o tó ní gbogbo ẹ̀dá so àmà sábà ìtọ́ sí ilé ìrọ̀lọ́ ní ní ọ̀la ní lágbára ọlọ́run kọ́lọ́n kó sọ́wájú ọ̀la lọ ṣùgbọ́n ní ọ̀la friday ní ọ̀la so ẹ̀yìn asùn ní àwọn sì tẹ̀síìrì níjọ́ friday kò kí ṣe ẹ̀yìn zuri torí pé jumọ́ àti ní ni a máa kí ní ọ̀la so torí ẹ̀ káwọn yẹn lè bá sí ní jumọ́ ṣùgbọ́n wá di pé a lè wá lẹ́yìn aṣọ ìkọlọ̀ kó sọ́dọ̀ ọ̀nà fẹ́ni kankan wa ìta gbọ́kọ̀lọ́ jẹ́ wúlò fún wa ìmì tí mo sọ àdáyé náà tẹ́gbọ́n jẹ́ wúlò fẹ́ni kankan wa ṣùgbọ́n kàrọ́ ọmọ bẹ amdi aṣọ́lá láyé láyé tó a sì wá tó gbélé. kan náà tó wá jẹ́ ló fẹ́ yẹ pé à ní iye báyìí ló fẹ́ fi kàǹgbà ọ̀fẹ́ lórí kí mo fẹ́ ó ṣe àrùn fẹ́ máa rò pé bóyá òye ẹni kejì láti máa pọ̀ pé wọ́n ní láti ṣe wá sí torí mùsùlùmí ní àgbàlagbà lẹ́yìn wọ́n ní ìsìnkú wa kíákíá ni yóò ṣe wọ́n á tún sọ fún pé sọ̀rọ̀ ara máa láìṣe pọn ọ̀rọ̀ sí i ó ṣàlùrọ̀ ni wọ́n á sọ pé tó bá ń ṣe idán yẹn àbí nǹkan kan bá ṣẹlẹ̀ pé ṣé èwo ní nǹkan téèyàn lè kàtẹ́ pé lójú èèyàn òun náà ọ̀rọ̀ mi nǹkan tí ó jẹ́ pàtàkì náà ni pé gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé fún wa lẹ́mú ìmánì ẹnì kọ̀ọ̀kan wa ó máa ṣe àwọn àǹfààní fún ọmọ ènìyàn ìgbàgbọ́ tí ní sọ́lọ́wọ́n ba ó bá ti lágbára sí tó a máa jẹ́ nǹkan tó pé ìmọ̀ ṣe àǹfààní fáwọn èèyàn ẹnìkan nínú àwọn tó jẹ́ nínú àmọ́lékéwú ó sọ nípa experience ìtẹ́gbó fojú gan ní tí èèyàn tó lè parọ́ òun náà ni pé bàbá kan òun àti bíi àwọn ọmọ kan jọ ń jà bí ọmọ tọ́ọ̀gì ní ojú títì ṣùgbọ́n tó wá jẹ́ àfa àwọn abá wọn bẹ́ẹ̀ ọmọ yẹn ń bú bàbá yẹn bàbá yẹn wá sọ fún ọmọ yẹn pé ọya máa jó lọ ọmọ bá ń jó ni àfáà bá wọn bàbá ẹ má ṣe kí ọmọ yìí ó máa jó lọ mọ́ ẹ fi ẹni ẹlẹ́ni ilẹ̀ ju kí ó máa lọ ó ṣe mistake ni àmọ́ ilé ìwọ̀n ọ̀dọ̀ náà kọ́ máa jó ẹni lọ́pẹ́ kí mi máa jó ẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n á wọn náà máa jó ní ẹ̀yìn lè jó wàbà so ó rẹ̀ sì lè jó so torí pé kí ni o wọ́n ní gbogbo ojú àwọn èèyàn lójú àwọn èèyàn bẹ́ẹ̀ torí pé kí ni o torí imọ̀ mi ọlọ́wọ́ bá sàánú ẹni yẹn látara kíni o látara iman òun náà ni ọlọ́wọ́ bá ṣe fún ẹni yẹn so bí ẹ bá ní iman ọlọ́wọ́ bá máa ń ràn yàn lọ́wọ́ pẹ̀lú iman téèyàn ní dáadáa so bí ẹ bá ń tí ẹ bá ń pa idán yẹn níwájú èèyàn nípa téèyàn ń pa idán yẹn níwájú èèyàn so bí ẹ bá ráàyè yẹn pé mo fẹ́ kí wọ́n ọlọ́wọ́ bá kó o kó o tó àṣírí idán yẹn àmì so ọlọ́wọ́ bá máa ń lò ó tó jẹ́ pé ọlọ́run bó jẹ́ kéèyàn mọ̀ pé gẹ́gẹ́ bó ṣàlàyé ìgbàgbọ́ sí tẹ̀sí náà lẹ́ẹ̀kan pé àwọn kan náà ti wọ́n sọ ọ̀rọ̀ yẹn wọ́n ṣe fi ọ̀rọ̀ ó fìdí múlẹ̀ pé ẹni ẹni tí ń ṣe pẹ̀lú bí àwọn èrò kú bàdé báwọn yẹn wọn ò ní ọ̀gá tí wọ́n ń kà ojú tí wọ́n yóò ìdá yẹn ó ṣe kí ni o yóò mú wọn ní ojú. so ìwé àdáyẹ pé ọlọ́run ó fi Ṣàngó wá nǹkan yẹn wọ́n fi kankan ṣe kankan yẹn wẹ́ ẹ̀jẹ̀ lè ṣe fún náà ní pé kẹ́ ṣe wáàsí fún un. ìpè kìnnì àwọn èèyàn á máa ṣe bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọ́n ó máa wá nǹkan pẹ̀lú ọ̀nà ọ̀nà ọ̀nà aburú ìjọba máa yẹ kí aburú yẹn ó rẹ tí wọ́n ṣe sí ni pé òun náà ti jálábòsì ẹgbẹ́ mi sẹ́yìn so bẹ́ẹ̀ nìkan nísìnyí báyìí òun ṣe dá àṣojú ọ̀dọ́ ọlọ́wọ́n bá ọwọ́ fẹ́ràn nǹkan sí nǹkan ẹ̀ ò ní ràn pẹ̀lú àṣọ ọlọ́wọ́n bá nítorí dájú wí ni pé ní ninety seventy percent ninety five percent kọ́ mọ́ràn ilà àbúrẹ́fẹ́ máa wẹ́lò fún nǹkan kàbí ní ilà ẹ̀ ṣùgbọ́n náà wọ́n ní bẹ́ẹ̀ àwọn apá kan àtàwọn apá kan wọ́n sa nǹkan síra wọn ẹgbẹ́ jẹ́ apá kìíní àti apá kejì àwọn gẹ́gẹ́ náà nǹkan tó kálukú wọn jọ gbẹ́kẹ̀lé náà agbára burúkú náà ni so yóò ràn ara wọn so ló fi jẹ́ pé láàrin tán láàrin àwọn apá sáfà kìíní pàṣẹ láàrin wọn ẹbí yẹn a mọ kìíní yẹn máa ń sábà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí pé kìíní àwọn àmọ́ wò ah, ni wọ́n ti yẹn wọ́n sí wọ́n lè so a máa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbàgbọ́ yẹn ló máa ní àwọn ẹ̀rọ bẹ́ẹ̀ ìgbàgbọ́ yẹn ni wọ́n lára lórí ayé lónìí yóò gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà àjókòó yẹn ní sinbáyìn ẹjọ́ bẹ́ẹ̀ nígbàgbọ́ sí àwọn nǹkan bíi nǹkan kan ó kéré so ìgbàgbọ́ yẹn kó tó lè dúró ó máa ń nira fún mẹ́yìn kó tó lè kàràkàrà tó sá àwọn òbí wa kárọ́ sá àwọn àtàyè àwọn ẹ̀dí ẹ̀mí kankan rárá àwọn tàbí lẹ́yìn gbọ́ wá sí lóde láti ẹ̀ tó ń ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kọ́lọ́ kó sànù wa náà so ìbéèrè mi nípa ọ̀rọ̀ tán ló sábà ló dàbí ẹ nípa àkíyèsí náà tó kọjá pé èmi tó ń gbọ́ ìgbẹ́ nǹkan tí mo ṣe ṣẹ̀ṣẹ̀ nìkan lánàá ojú mi ànábì Muhammad gbégbà tí ọlọ́run dá ànábì Ádámù tí ọlọ́run sábì ìmọ̀lẹ́ ànábì ìgbé sí ní bàràdì àwọn bàlá ìgbìmọ̀ tó ní mo kí so àwọn ọ̀rọ̀ pé ànábì sàlọ̀ ọkọ̀ ọba mọ́ sọ lórí ìṣẹ́ so nǹkan tí wọn fẹ́ bèrè fẹ́ pé gbọ́dọ̀ náà ọlọ́run ti ní bọ́lọ̀ tí kò fi dá gbogbo nǹkan gbogbo àjọ náà lè ti kárí kára yòókù tó tó tó fẹ́ dà ní oúnjẹ tòun kó ti yẹ sóde kó di pé kò wá dá dá àná kí ìsìnkì kan náà ni lórí gbogbo ń rí ọ̀rọ̀ tó sọ pé àbísà wọ́n tó ń sọ pé ìràwọ̀ kan náà pé ìmọ̀lẹ́ ànábi ti kọ́kọ́ fọ́lọ́ ní ọjọ́ àti ìgbà tó wà ní kọ́rin yóò lọ ọkọ̀ wà náà aláàbí ọ̀rọ̀ làmì ìdọ́lọ́sẹ̀ náà ni pé mo máa ń ṣàlàyé fún wa àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n dúró ti ẹ̀sìn ọlọ́run ọba wọ́n ṣe àlàyé tó pọ̀ fún wa wípé àwọn nǹkan kan wà lẹ́gbẹ̀ẹ́ ti kó wọnú ẹ̀sìn wa tó jẹ́ àwọn ọ̀rọ̀ kan táwọn yẹn ti dọkumẹ́ntì ẹ̀ sílẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn ò fìdí múlẹ̀ àwọn tó bá àwọn kan wà tá à ń pè wọ́n ní àwọn zinadikọ̀ àwọn yẹn ni àwọn tó jẹ́ pé wọ́n wá wípé ẹ̀sìn Islam yìí o ọ̀nà wo la fẹ́ gbà bàjẹ́ gbogbo àwọn yẹn ti wá láti gbàdá kó fẹ́ bẹ̀sìn Islam jẹ ọ̀nà wo làwọn fẹ́ gbà bẹ̀sìn Islam jẹ ó ní orí tiwọn. wọ́n á wò wípé ìdí Islam ni ni pé gbogbo dọ́wà nínú ẹni òdodo ọ̀dàgbà náà ẹjẹ́ àti rọ́pò àárín ibẹ̀ ọ̀rọ̀ gidi náà la máa pè fún wa yóò dẹ̀ máa jẹ́ ọ̀rọ̀ tí ó tóbi níwájú àwọn èèyàn tí ó dẹ̀ wọ àwọn èèyàn tí ó dẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé kí ni o tó dáa gan tó wọ̀ wọ́n ṣùgbọ́n a fẹ́ fi ba kí ni o a fẹ́ fi ba ẹ̀sìn wọn jẹ́ mọ́ wọn lọ́wọ́ ni so tó bá ti wá rí ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ nígbà tí wọ́n padà máa rí nínú ẹ̀sìn wọn náà tí ó máa takò ọ̀rọ̀ yẹn wọn wà ní so àwọn tí wọ́n wọ́n yẹn àwọn tó jábà jẹ́ àwọn Banu Israel àwọn tí wọ́n jẹ́ àwọn Yehudi àwọn náà pọ̀ jù bẹ́ẹ̀ wọ́n ò gba Islam nítorí pé kí wọ́n gbé lórí nítorí pé wọ́n fẹ́ràn Islam gẹ́gẹ́ wọ́n fẹ́ wọ́n gba Islam pẹ̀lú ojú láyé pé kí wọ́n lè bá a bá Islam jẹ́ náà fi ṣe bẹ́ẹ̀ so àwọn náà kọ tíà àwọn náà ṣe àwọn oríṣiríṣi nǹkan so gbogbo nǹkan tí wọ́n ti wá kó jọpọ̀ yìí ó jẹ́ àwọn nǹkan tó jẹ́ pé ó lágbára gan kódà kì í tún wá ṣe báyìí gan àwọn kọ́wọ́n lè jẹ́ pé wọ́n tún wà láì bàbá mi bí lọ àwọn yẹ̀wúdí náà gba Islam aláwọn mẹ́tẹ̀ẹ̀bí àwọn yẹ̀wúdí ni wọ́n tí wọ́n lè gba Islam ní wọn ni Abdulsalam gba Islam láyé ànábì so ẹlẹ́mìíràn bẹ́ẹ̀ pé káàbù bùnà àbá káàbù àbá òun náà gba Islam ní ayé Umar so gbogbo àwọn wọ̀nyí tí wọ́n gba Islam yìí àwọn yẹ̀wúdí ni wọ́n wọ́n láwọn kankan lọ́wọ́ tí àwọn yẹ̀wúdí ò lè mọ́ wọ́n fẹ́ràn ẹ̀ tí wọ́n máa kọ àwọn ọ̀tàn yìí nìkan fabricate tán so wọ́n fẹ́ràn gbogbo àwọn ìlú jẹ́ pé lórílẹ̀ ayé lónìí láwọn kan táwọn yẹn fi ń gbádùn ilé ayé lónìí òní nobles olówó àti káka káka ìwé káka àwọn ìwé rísìsì kí wọ́n kọ̀ tán kí wọ́n ṣe play kí wọ́n ṣe gbogbo nǹkan kan wọ́n pe ènìyàn fi lè enjoy ilé ayé so àwọn ayé tún gbé yẹn náà wọnú ẹ̀sìn wọ́n ń po pé tọ́mátì ráyà kan wọ́n kàn kọ nǹkan kan mọ́ pé ẹja ṣe báyìí ẹja ṣe báyìí ẹja ṣe báyìí so àwọn oríṣiríṣi nǹkan wà fẹ́ pé àwọn èèyàn ti sọ tẹ́gbẹ́ ó wá jẹ́ irọ́ nínú ẹ̀sìn tẹ́gbẹ́ àwọn afá kan wá jẹ́ àwọn afẹ́sìn náà ẹ̀sìn wá ń yọ pé eléyìí ni irọ́ eléyìí lódodo eléyìí ni irọ́ eléyìí lódodo. ṣùgbọ́n ìgbà tó wá ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wa níbí ni pé àwọn àwé tó tẹ àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n sábà máa ń kà wọ́n ń kà ní tí à ní tó tẹ àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n sábà máa ń kà gbogbo àwọn àwé yìí òun ló jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yẹn ló kún nú ẹ̀ so àwọn dẹ̀ máa rí pé ìtàn àwọn ẹ̀wọ̀n fẹ́ràn kí wọ́n máa sọ ìtàn fáwọn yóò bá jẹmọ́ stóòdù bá jẹmọ́ nǹkan kan so gbogbo ẹ̀ ní àwọn nǹkan wọn yìí ló jẹ́ pé àwọn àfa àwọn ẹ̀wọ̀n fẹ́ràn tí wọ́n bá ti ń kà báyìí àwọn náà máa rí pé eléyìí àníyàn táwọn tó jẹ́ àwọn àfa fi ń ṣe wá sí ni pé kí ni nǹkan tí ó fa ọkàn àwọn èèyàn tí wọ́n lọ ah kí ni wá sí dùn àṣe aṣọ kí ni kà báyìí àníyàn tó pọ̀lọpọ̀ àwọn fi ń ṣe wá sí nìyẹn so wọ́n máa rí pé ọ̀rọ̀ yẹn máa ń sábà mú àwọn èèyàn nìkíní so ìyẹn máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn kan wà dẹ́ pé wọ́n tún fẹ́ràn ànábì jùbọ́lọ́ ọba gan ti ṣàlàyé ànábì lọ sọ àwọn mìíràn náà fẹ́ràn ìdílé ànábì jùbọ́lọ́ ọba ti ṣàlàyé ìdílé ànábì lọ sọ gbogbo ọlọ́run yóò fẹ́ kọ̀rọ̀ lórí pé bá ànábì ti jẹ́ wọ́n yọ pé ànábì o ojú gbogbo àwọn ànábì yòókù la àmọ̀ bẹ́ẹ̀ kò sí ìbejì bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ kọ́ àwọn fẹ́ kí wọ́n sọ pé gbogbo nǹkan ló ní bábá yányán ẹ̀rí àìsó kò sí àbáde lèlè ní tí ó lọ pé torí ànábì ọlọ́run fi dá yàtọ̀ kò dẹ̀ sí nǹkan tó fi di ẹ̀ tó yẹ pé torí ànábì ọlọ́run fi dá kò rí kò sí tó fi dẹ́rẹ́ bẹ̀tẹ̀ bá dé dáhùn abẹ́ sọ̀rọ̀ àbí kíní kan àlàyé lọ́rùn ànábì so àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ so ṣẹ̀yẹ́ <laughs> rẹ̀ so ó ti ní àwọn nǹkan dẹ́pá àwọn àfáàrù ni tí wọ́n jẹ́ àwọn àdùsùn àti jàmá tí wọ́n ṣàlàyé fún wa yí pé eléyìí o gbogbo àwọn ìròyìn ànábì ni o ìròyìn ti kí ni o ìròyìn tọ́lọ́ nìyí so ibi mistake yẹn ti wáyé náà ni yí pé mùsùlùmí náà ni pé àwọn àfáà tó wà níbí ọ̀pọ̀lọpọ̀ tó bá ti lè kéwú tó jáde lè kéwú tó gbé lé báyìí iye tó mọ̀ ẹ́ náà nìkan náà ni ó ń gbé lọ báwọn so kò ní wọ́pẹ́ kó o tún máa wá sí láti fẹ́ mọ̀ sí àwọn èèyàn ò sí tán àti mọ̀ sí so nǹkan ẹ ló ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo ti rà mí ní àǹfà so gbogbo tí èmi náà ti lè oníkéyà ní ìṣẹ̀yẹ máa dààmú kiri kankan mọ́ kéyìn sọ pé ìkíní ọ̀dọ́ pé wọ́n máa ń kékeré wọn lè máa kó àwọn àfa àjọ ẹgbẹ́ mi rẹ̀ láti jẹ́ pé láàrin ara wọn pé kílẹ̀ yìí rí sí ọ̀rọ̀ tó nílẹ̀ yìí ẹ̀rí yídà ẹni kí wọ́n pẹ́ ẹ̀rí eléyìí ò wúlò ẹ̀rí eléyìí ò lè wúlò so ó máa kò bá jẹ́ nǹkan tí ò bá máa ṣe àǹfààní so ká máa sọ fún ànábì lẹ́ńtọ́ lọ́ba ọkọ̀ dá ara Adam lọ́nà bá ọkọ̀ dá àwọn afáàní ó takò làákàyè ká sọ wípé ọmọ ṣáájú bàbá wà kò ṣeé ṣe ọmọ inú ìkan náà àwọn ọmọdé ọmọ Adam lànàbì so kò sí ọrùn kọ́nà bí o ṣáájú kí ni o o ṣáájú Adam ó takò làákàyè so rìwáyà tó ń wá yẹn kò ní kò sí kí a lè fọwọ́ sí i lẹ́yìn ọ̀gá pé ìmọ́lẹ̀ kan wà fẹ́ pọ́lọ́ ti dá síbẹ̀ ìyànẹ́bí ló jẹ́ ìmọ́lẹ̀ tó ti wà ń bẹ̀ ara so gbogbo àwọn kan yẹn gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wọ́n kànú tíà ni ṣùgbọ́n àwọn tíà yẹn àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ fáàtì ló kúnú ẹ̀ tẹ́gbẹ́ àgbọ̀dọ̀ tẹ̀lé. ṣùgbọ́n irú tí àyè ń lẹ̀kún fún tọ́jú ẹ̀mí tẹ́lẹ̀ pé ó tún ní bẹ́ẹ̀ ṣe pé ó ṣàmú fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ pé ẹ̀ṣẹ̀ bá bẹ̀rẹ̀ pé ẹ̀ṣẹ̀ pé kéèyàn lè sọ fún léèdì tó bá rògbòdò ó súnmọ́ tẹ́tí tó ó padà pa gbọ́ àwọn nǹkan yẹn tì òun yẹn lọ sí wọn fẹ́ bí bí irú àwọn tí àyè ṣé kí ni orúkọ ìṣẹ́jẹ́ pé pé àti pé bóòlù yẹn tẹ̀sílẹ̀ akọ́kọ́ tó dá àgbàlagbà ni wọ́n sọ ìgbọ́n mùsùlùmí wọ̀nyí kìí ṣe ẹja ìdúróyà tán dìde mọ́ bá pé ní dáa ti mọ̀ yìí náà lè sẹ̀ ẹnì kankan òfin lè fẹ́ pé ilé ìkọ́sọ́. aláàbẹ̀ ọ̀rọ̀ mi ẹ má ìdè kálágbé kalẹ̀ bá dáhùn pẹ́sẹ̀ tó kú náà aláàkọ́ ni pé tí àtúnṣọ àwọn ọ̀rọ̀ yẹn ó máa ń wọ àwọn afáàná máa ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ẹni pé kákan wà tí àtúnṣọ wọ́n ti kọ́ sísàlẹ̀ rẹ̀ pé ara àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn pamọ́ ó máa ń wà nù tíà kíkà àwọn afáàná máa ń sàlàyé ẹ̀ tábà wá wá àwọn ọ̀rọ̀ yẹn ó wà bẹ́ẹ̀ sórí ní wọ́n fẹ́ sọ̀rọ̀ ìṣẹ́ ọlọ́run ọba iná ti ṣe tààrí tààrí tó tóbi wà pẹ́pẹ́ àárín ah, pé wọ́n kọ́ wọ́n kọ̀ tán ẹ síbẹ̀ káyọ̀ lè ba àmọ́ yìí pé àwọn èèyàn sọ pé ànábì ni wọ́n kọ́kọ́ dá o so ànábì ni malẹ̀ kan so wọ́n akọ́ sísàlẹ̀ pé àdìsí ọdíjẹ́ kìíní yìí o kìí ṣe nǹkan tí a lè gbà wọlé so irú ìbásun ẹni yóò kàn ṣe bẹ́ẹ̀ ni fi hàn rú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tó dáa jù ni pé àwùjọ tá a wà yìí àwọn yóò ṣetán àti tẹ̀lé òdodo ẹ̀díjẹ́ ni sì báyìí ẹnìkan wà nígbà tí ẹnìkan kò tí pẹ́ ní ìsìn inú àwọn tó àwọn student ó ní pé àwọn ṣèkọ́ ọmọ tán ẹ̀dá àwọn arúgbó yóò kírun fún wọn bẹ́ẹ̀ wọ́n sì kọ́ ọmọ tán wọn ẹ̀dọ́ yẹ kó kírun fún wọn kò tí ì ṣègbè tán wọ́n sọ̀rọ̀ lẹ́yìn kọ́ mọ̀ ẹnìkan wọn sọ náà àwọn tó jẹ́ àfa àgbà ni wọ́n lásì pé kò lẹ́tọ̀ọ́ kéèyàn máa sọ̀rọ̀ ní ẹ̀yìn kọ́ mọ̀ bá ti ṣe kọ́ mọ̀ tán kéèyàn ọkàn ṣe kí ni o kéèyàn ò kírun ni àkà òun á ní kí bàbá wa wọn mà sọ wọn ní pé ara ìyẹn sọ lẹ́yìn kọ́ mà bẹ́ẹ̀ ni sàwọn ọ̀gá mẹ́rin lẹ́yìn kọ́dẹ́ pé ìgbàdíyà tó bẹ̀rẹ̀ ìgbàdíyà tó ṣe kí ni o aláwọ̀ bàbá ní kẹ́ òun lè fi tí àwọn wa kó ọ̀rẹ́ kan fi dá ọ̀bí dá ọ̀dà òyìnbó àdìsí wa nu Bukhari ọba gbé àdìsí lọ bá bàbá nínú Bukhari bàbá ní pé ó máa gọ <laughs> so ẹni ààrẹ gbé díà ẹ̀wọ́n lọ sọ dáadáa bí wọ́n gẹ́ ẹni yìí ó náìs ó ti kíní kan nǹkan náà apá kọ́ láyé lónìí pé kí wọ́n wọn so àwọn èèyàn pẹ̀lú ẹ̀ ilẹ̀ wa ilẹ̀ Yorùbá yìí pàtàkì jùlọ ó jẹ́ nǹkan lágbára lọ́dọ̀ wa kọ́lọ̀ fún sànù wa so wọ́n ní pé sóbìnrin lè máa ka náfìlà kó máa kà sókè gbogbo ọ̀dà bá fẹ́ kí pátá yányán kò yẹ ká máa pariwo pé ká máa pariwo ká máa jẹ́ kí òun wà ní ìwọ̀ntúnwọ̀nsì tí ò ní kónira bá àwọn tí wọ́n bá wà ní ẹgbẹ́ wa so tí a fẹ́ ka ní a fẹ́ ka kó fúnra rẹ̀ gbọ́ kó máa wá kà kó máa di pé òun gbọ́ fún ara òun kúyà tó gbọ́ fún ara rẹ̀ gbọ́ pé tó bá tó bá ń jẹnu jẹ́jẹ́ o má kàn kankan so ọ̀pọ̀lọpọ̀ àwọn náà lẹ́yìn àbáyé àwọn afọ akẹ́gbà pé èèyàn lè máa dákẹ́ tètè wá ní pé kéèyàn ò sáà máa di pé òun mi ẹnu èèyàn báyìí èyí tó dájú náà ni pé bí àbá ń mẹnu ẹ náà kó máa fún ara èèyàn gbọ́ so o máa ẹ̀pìn yẹn láti jẹ́ pé kìlá àtẹ̀yàn ká ìyá àwọn bẹ́ẹ̀ pé kíní yẹn náà dáadáa àbẹ́yìn òpè dáadáa ìrọ̀lẹ́ ìgbẹ́ díẹ̀ máa ń mẹ́rin lásán yẹn lè má mọ̀ pé òun pè kíní yẹn dáadáa ìjẹ́ yẹn díẹ̀ bá ti pè kíní yẹn tó ń fúnra rẹ̀ gbọ́ ó máa wà conscious nígbà tí bá ń ka kíní yẹn so láti lè máa correct ara rẹ̀ pẹ̀lú kíra yẹn ó máa ràn lọ́wọ́ dáadáa gẹ́gẹ́ bí wọ́n máa pariwo kọ́ ìmùkọ́jọ́kùnrin náà òun ní kó pariwo rárá so ká máa ṣe níwọ̀ntúnwọ̀nsì pé gẹ́gẹ́ bí àdéhùn ọ̀gbẹ́ pé àwọn máa ṣe kó rẹ̀ yìí mọ́ tànà áfíríkà àwọn ìfẹ́ ṣe lé ilé tí a fẹ́ pè é abẹ́ gbogbo méjì lè ṣe yẹn lè kúrò pẹ̀lú ọ̀rọ̀ àdéhùn lórí àwọn méjì lórí àdéhùn yẹn kúrò àbẹ́ parí ara rẹ̀. ok ilé ìyá náà ní wípé tàwa tàwa wíì tí a fẹ́ kí wọlé kòkó dẹ̀ sàn kó ràn wá lọ́wọ́ àwọn kan kéékèèké kan ọ̀dẹ́ pé àti ìdíyanjú kọ́lọ́kó sànú wa àwọn èèyàn nínú nínú Ramadan yìí ẹlòmíràn lọ pé seven thirty ni wọ́n kì í ṣáìn seven thirty wọ́n ti kì í ṣáìn edori mọ́sálásí mọ́wálé mọ́níyà lánàá mọ́sálásí mọ́níyà tó jẹ́ central mosque ní mọ́níyà seven thirty wọ́n ti fẹ́ kí wọ́n yà wọ́n ti fẹ́ gbàdúrà tó tó yé wọ́n ti fẹ́ kí tàwá wí tán tó dẹ̀ jẹ́ wípé tó dẹ̀ jẹ́ wípé wọ́n ti fẹ́ kí tára wí dán ní tó eight kí wọ́n fẹ́ kí tára wí dán tó eight tí ẹ bẹ́ẹ̀ gbé ìṣá ìdánwò tí wọlé so kọ́mọ̀ kó sànù wa so àwọn níbí yìí àyípadà ara yẹn kọ́kọ́ wà bẹ́ẹ̀ náà so olóbi jẹ́ pé àwọn àáfàá nínú àwọn àáfàá ló yẹ kó ṣiṣẹ́ èdè ẹgbẹ́ kí ni o èyí tó tó pọ̀ jù nínú àwọn iṣẹ́ tá à ń ṣe tó jẹ́ kínní so ìgbàdé kí àwọn àfáà kí wọ́n ṣe fáwọn èèyàn òun náà ni pé kí wọ́n jẹ́ kí tàràwí yẹn ó súnmọ́ òkè ó lè máa kọ́ àwọn èèyàn lọ́rùn ní bẹ̀rẹ̀ ìgbà tí ó bá yá yóò padà wá jẹ́ nǹkan tí yóò padà rọ àwọn èèyàn lọ́rùn wọ́n fẹ́ kí tàràwí fáwọn èèyàn ń jẹ́ máa ní so tí wọ́n bá kí ń jẹ́ máa ló pọ̀ lẹ́gbàá wọ́n bá kí ń jẹ́ máa tàn kí wọ́n yé pé wọ́n ní kékeré ọ̀gbẹ́ kí mọ́mú yá sọ́rí kéèyàn tó yá sọ́rí nígbà tí wọ́n bá kí tàràwí tàn àdìsí wà pé kí má mọ̀ kúrò kí má mọ̀ pa ikó kúrò yìí ni kéèyàn náà tó kúrò pẹ̀lú èmi ní sinmi àyọ̀ bẹ̀ ṣe ṣáàfì àyọ̀ bẹ̀ ṣe wíìtì àgbẹ̀fẹ̀ sí ìgbà lọ́jọ́ ṣáàfì tàwọn bí tẹ̀ǹkì ẹ̀nà ara ẹ̀rọ ló wà àyọ̀ ayára àti ajá àti bíi tàbí àtìgbọ́lá ti lẹ́lẹ́wà ara láma tẹ̀lé so wíìtì ti fẹ́ kí anybody any kọ̀ọ̀kan ni kó ṣe kí ni o kó kí wíìtì ni rẹ̀ ní kíní so bẹ́ẹ̀ lè ẹnì ọ̀kọ́kọ̀ ní tún ní gbọ́ ẹlẹ́yìn náà ọ̀gbẹ́ni sáwọ́dí náà wọ́n ni pẹ̀lú pé àwọn yóò lè ka Eh, kíní àti pé irun títí wọn yóò ti súnmọ́ sáàrì wítìrì yẹn máa jẹ́ ìparí so èèyàn lè kí wítìrì yẹn bẹ̀tí wọ́n ní nísìnyí báyìí ẹlòmíràn bẹ́ẹ̀ kírun míì ní òru ibi tí a ti ní àwọn èbí kékeré wọn lè bá gbọ́n kúrò níbi kíní ibi tí wàrà ẹgbẹ́ kí wọ́n ṣe náà ju pé tí a fẹ́ láti sìn yẹn tó bá bá wọn kírun mọ́sálásí ó ní pé èèyàn ó ju okò ẹ bá bá wọn kí tàràwì èyí bá wọn kí ṣàìtàn máa kú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ kírun mi lé ẹ̀dá tó bá mọ̀ wọ́n ọ̀bẹ very important fóun pé kóun kírun tàràwì pẹ̀lú sọ́kè pé òun ni mọ́ọ̀mù ni ó ẹgbẹ́ pé kí wọ́n bá rí àwọn èèyàn nífẹ̀ẹ́ kírun àwọn ni yóò dùn mọ́ra ní kó kírun pẹ̀lú àwọn èèyàn yóò wò tó yẹ pé ó dáa jù ni o tó wá tó yẹ bá kírun pẹ̀lú àwọn kó jókòó kó láti lè làdísì yẹn kí wọ́n ti tàwa kí wọ́n kí sábà méjì ní tán kí wọ́n mo fi parí òun lọ́wọ́ parí kó mẹ́ kó lè bá ní àǹfààní ládàá yẹn fún àgbẹ̀ pé wọ́n sì gbé wọn pẹ́ gbàgbẹ́ lẹ́yìn ìgbà tí kò sí ẹ̀mọ́. ẹ máa ṣe ẹ bẹ́ẹ̀ lajú sí náà ni so ẹ máa iná máa ẹ àjókòó ní kẹ́ máa ṣe àṣìkárì kí kí wọ́n ti yàn sọ́ọ̀fù àtàyàn sọ́ọ̀fù ìmọ̀ ọ̀là pé àwọn àdúrà kan àtàyàn pé àwọn mọ̀láìkọ̀ máa ṣàdúrà fún yàn náà so orí orí kan náà ni so ìmọ̀ mi gbé wọ́n pẹ́ iná ti gbàdọ̀ àwọn mọ̀láìkà so that is it. No. Ah, no pé kéèyàn bá láwọn tó ń ṣe kéèyàn sì fẹ́ kéèyàn tó yàn sí àkíyèsí nípa ìṣòro tó dá kéèyàn dúró pẹ̀lú ẹ̀yà láàbọ̀. ẹ má bẹ̀rẹ̀ dúró pẹ̀lú wọn bí báwo. kéèyàn dúró pẹ̀lú wọn bí sábà ń ṣe. ìdá yẹn ok. No. No ilé ìyá bá ẹlẹ́ẹ̀kejì ni pé káwé arí ẹnìkan tó ń ṣe tí ó dáa tó ń jẹ ẹ̀sìn pàápàá jùlọ bẹ́ẹ̀ bá ti mọ̀ pé kéèyàn mọ̀ wá.